ìgbà mo ti lọ plane party kan tí onírin iṣẹ́ fọ́kọ̀p tí mo pè tí àṣemútọ̀ tó fẹ́ lò fi kórin iṣẹ́ ìyẹn fi ìyẹn ń kó gi ìsọ̀ lọ́wọ́ ah. a kó làbẹ́òkúta ní after one to three ta ti ń pàdé àwọn mútọ̀ tó ti ń lọ ní ah, ẹ̀yin olórí burúkú olórin àwọn ah, ti kọ́kọ́ lọ ṣeré kan mọ́ ọ̀gbà gbà tá a dọ̀ òun yẹn oh god bàbá yẹn kàn ní ẹ ti dé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ó kàn nìkan pe àwọn ọmọ wa ní eléré tá a pè ní ọmọ èkó dẹ̀ làwọn ọmọ yẹn hmm èlé eh, eh, ẹ̀yin ní ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀ something to instrument gbàwo ni mo gbọ́ lẹ́yìn ọrùn ní iye hmm. ẹnìkan fẹ́ bá mi gbaṣẹ́ kan ní ọdún kan two thousand and fifteen or sixteen ó wá ní à ah, pé àwọn ènìyàn fẹ́ wá ṣe kò sí ìlàbẹ́pà lóyìnbó lọ́n ti ń bọ̀ wọ́n dẹ̀ need àwọn artist bẹ̀tẹ̀ wọ́n á ní wọ́n máa ní láti gbọ́ orin àwọn artist yẹn wọ́n náà sẹ́ǹdì orin mi sí wọn pé ọkàn ah léyìí tó kàn dàbí ìgbà tí èèyàn ń pọ̀fọ̀ yìí àwọn ò ní rí lè létà lẹ́ni ẹ̀ ṣẹ̀ wá sọ fún mi náà ni ah ẹ má wọrí bó tiẹ̀ jẹ́ five minutes àáfún hmm. ah. nígbà tá a débẹ̀ wọn lọ kí bàbá ṣé ẹ̀yin ní ò kí ni mo ní ògbódò ah, ẹ má bínú ànílé ànílé ìlú hmm. wọn á lọ bẹ́ẹ̀ ni ẹ pé ó dà bó tiẹ̀ jẹ́ mọ́tò kan fún wa àlè mínísítà ìjọ yẹn ń bẹ̀ hmm. ó jẹ́ nǹkan tó dùn mí gan. ẹ bọ̀ tí nǹkan kan wá wà tí mo ṣàkíyèsí nínú ìwádìí tí mo ṣe ṣọ́ọ̀ṣì tẹ̀ ń lọ yíbò ni ẹ̀yin dẹ̀ ẹ̀dẹ̀ ń kò gòdó báwo lè ṣe ń fresh manner pastor yìí ń pastor Chima Anuforo. pastor Chima Anuforo. pastor Chima Anuforo ni. ẹ tún káàbọ̀ sí orí ètò wa yìí àwọn kan pàtàkì lára àwọn olórin ẹ̀mí ni a tún gbà lálejò. ajínrere Matthew Adédayọ̀ Adénẹ́kàn tí gbogbo ènìyàn mọ̀ sí ògodó Jésù. ẹni tí Ọlọ́run ti ràn lọ́wọ́ láti gbórin ẹ̀mí tiwọn náà káàkiri tí wọ́n sì ní ọ̀nà tí wọ́n gbàgbé orin ẹ̀mí tí wọ́n gbà orin wọn lè máa kọ́kọ́ gbọ́ná kẹ́ ẹ tó lè wàá mọ̀ pé ọ̀nà tó ń gbórin ẹ̀mí tí wọ́n gbà ó yàtọ̀. kí mú wá o àmọ́ pẹ́ wá àmúyìn wa bá bá rere jọ̀wọ́ gbọ́pẹ́ wa ọlọ́run rere mo pé mo wá fọpẹ́ mi fọlọ́run ọba ọ̀rọ̀ mi ti tọ́pẹ́ mo dúpẹ́ fọlọ́run ọba ọ̀rọ̀ mi tí ì tọ́pẹ́ mo dúpẹ́ fẹlẹ́dùnmáre ọ̀rọ̀ mi tí ì tọ́pẹ́ o mo dúpẹ́ fọlọ́run ọba ọ̀rọ̀ mi tí ijó ọpẹ́ rẹ̀ ṣá o ìyá ijó ọpẹ́ mi rèé mo bá pé dédé ara mi rèé o màá fi gbé Jésù mi ga dédé ara mi rèé o màá fi gbé jésù mi ga mo pé bó dẹ̀ jíjó ayọ̀ kò dẹ̀ jíjó jésù ìwọ ló mọ̀ ìwọ rẹ mọ̀ o èmi àjíjó èmi àjíjó ayọ̀ ṣé wọ́n ní àjíjó ayọ̀ ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀ èmi àjíjó ayọ̀. kí ló mú ògòdó jésù wá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin ogodo kọ ni mo fi bẹrẹ orin mo bẹrẹ orin ní nínú church pẹ̀lú reggae ó wá jẹ́ reggae gospel bẹ́ẹ̀ ni. reggae kẹ. bẹ́ẹ̀ ni ẹ náà. èmi ni mo yí orin kan padà tí mo pè ní ó ń gbàdúrà mí, ó ń gbàdúrà mí, lójoojúmọ́ tèmi bá ti ní ké pé Jésù ló ń gbàdúrà mí màá wá fi ẹ̀gbá rap sí. okay. ẹ̀wà gbọ́mí ẹ̀wà gbọ́mí dédé ẹ̀yin ènìyàn jésù kìtì yarí iye òun nìkan rìn gbàdúrà n kò mọ ohun fẹ́ dà n kò mọ ohun fẹ́ ṣe láìsí jésù ó kò lè lohun rẹ̀ kàn jésù nìkan ló lè wò ẹ́ jésù nìkan ló lè gbà bó bá wà nínú ogun kan yóò bá rò pé ó ti pọ̀jù ọgbọ́n orí rẹ lọ má sàrí kíjò kíjò mọ́ jésù nìkan rẹ wà mo fi bẹ̀rẹ̀ ńgbà nǹkan tí mo fi bẹ̀rẹ̀ ńgbà ẹ̀ nìyẹn. reggae reggae reggae gospel bẹ́ẹ̀ni ṣé ìgbàlẹ̀ wa fi ń kọ ni. ẹ ẹ máa kọ a máa kọ ní normal kingdom tí n bá ti fẹ́ rap sí iṣẹ́ mi pé rége ó máa ní rapping ẹ̀gbá yẹn ni màá fi rap sí. ẹ tún fún mi mi. jésù lọ́nà òtítọ́ àti ìyè máa bọ̀ ìwọ ọ̀rẹ́ mi ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ máa gbà yín o sínú àgbàlá mi kò sí bí o fẹ́ gbà èsì bí o fẹ́ lọ jésù ń pè ẹ́ lẹ́ni ilẹ̀kùnlẹ̀ ti ṣí sílẹ̀ o bó o kò bàdá lóhùn ó lè fẹ́ wú o bó o kò bàdá jésù lóhùn ó lè fàjọgbọ̀n ó pè mí ní ìmọ́lẹ̀ bó bá rìn nínú mi ìmọ́lẹ̀ rẹ mi má bọ̀ lọ́dọ̀ jésù ọba olùgbàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọdún wo nìyẹn. mo bẹ̀rẹ̀ ní 1998. 1998 now báwo lẹ ṣe di ẹni tó rí ìmísí orin yẹn nínú church ni àbẹ délébà. mi ò délébà kò sí ẹni kankan tó ń kọrin ní ìdílé wa mo kàn ṣàdédé rí i pé mo ní talent yẹn so ngbà tí adẹ ń kọ yẹn nínú church ngbà tó yá nǹkan bẹ̀rẹ̀ sí ní lọ wo àwọn ṣó um, Bùràtúndé Ṣóyẹ̀bí ń gbà yẹn hmm. bí bá ti rí pé wọ́n ń play bí kan màá lọ síbẹ̀ lọ kẹ̀ǹgẹ̀ màá kàn lọ wo ṣó bí mi náà ṣe wá wò pé ah, kò sí nǹkan kan tí àwọn pípù yìí ń ṣe àwọn ẹ̀gbọ́n yìí ń ṣe kíbọ̀dù ni mi ò dẹ̀ mọ kíbọ̀dù tẹ̀ bẹ̀tẹ̀ ọ̀rẹ́ mi kan wà tó máa ń tún kíbọ̀dù ṣe níjẹmọ̀ ńgbà yẹn èmi ń gbé ṣàpọ̀n màá lọ sọ́dọ̀ ẹ̀ màá lọ forí ru kíbọ̀dù èmi náà máa ṣe down down down down down down down down down down down mo ṣe máa kàn máa kọrin sí ni mo sọ fún ọ̀rẹ́ mi ni ẹ wá èmi náà ti ń kọ wọ́n máa band mo ti ń kọ wọ́n máa band ńjọ́ kan ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ tiẹ̀ ó bímọ ó wá dà òun ti náà rẹ̀ tó ń kọrin wọ́n yẹn pè mí ń jọ yẹn nìyẹn mm-hmm. ṣé mo kàn téèyàn pàtí téèyàn ò lọ rí mm-hmm. èmi ò mọ̀ pé pàtí lè bẹ́ẹ̀ yẹn mo ti rò pé bóyá ìwọ̀nba tí mò ń ṣe nu lé wọ́n sọ lójú ẹ wá ẹ kó angara yín kẹ́ jẹ́ ká máa kẹ́ jẹ́ ká máa play késẹ́ẹ̀tì jàre orin wo lẹ̀ ń kọ́ látà orin ò wá rárá láti ó ṣe o jésù a ò máa yín bàbá ọlọ́mọ ó yá wá jó ó yá wá jó ó yá wá jó màmá fi yẹn wá orin orin òní wá wọn kàn ti padà sí ó ṣe o jésù <laughs> nígbà tó di nǹkan bíi six láti two thirty ń kọrin náà di sí ẹwà ẹwà máa kó kínní <laughs> pẹ̀lú àwọn ọmọ tí mo ṣàjọ lágbolé mọ́ ẹ wọ́n lè yín dànù wọ́n ilé wa dànù ni ẹ mo ṣe wá lọ ra àwọn kẹsẹ̀ tí Bùràtúndé Ulọ́skẹ̀ǹgẹ̀ ńgbà yẹn Hmm. Eh, bọ̀dà táyé ńgbà yẹn mo sáà bọ̀dà kẹsẹ̀ tí wọ́n ní mo ń gbọ́ hmm. mo gbà máa gbà màá wá tọ́dí orin wọn dáadáa orin tí wọ́n bá gbọ́ yẹn hmm. màá mú látòkèdè lẹ́mú ìbẹ̀rẹ̀ nìyẹn mi ò ní gbàgbé ní gbogbo pati yẹn màá ṣáà máa bá a ah, ọ̀gá bọ̀bọ̀ yìí ń kọrin o ah ó ń kọrin ọmọ ẹ̀ pé orin olórin ni mo study ni mo fá sórí láti bẹ̀ lọ bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ sí improve nìyẹn kó àwọn onílùjọ kó kíníjọ mo ìbẹ̀rẹ̀ wọn máa bàdùn gan so láti bẹ̀ mo ti wá wò pé ẹ wá a lè fi chọ́ọ̀chì náà lẹ̀ hmm. àwa ti kì í ṣe régè nìkan la ń kọ mọ́ church a máa wá kọ àwọn orin normal praises ó kàn wá dijọ́ kan ni wọ́n á rí i pé wọ́n invite wa sanglican praise night ah, àwọn ìyá yìí àtàwọn bàbá yìí wọ́n kàn máa sùn mọ́jú ni wọ́n ò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé àwọn ìyá yìí náà tó bá délé nìtẹ́ bá ní báwo ni praise night ah ó dùn gan ó dùn gan lọ́wọ́ náà máa máa wí Hmm. tó máa polórin mẹ́wàá kankan náà lájọ máa kọ tílẹ̀ máa fi mọ́ òní fọ́ìsì nìkan ló máa yàtọ̀ hmm. èmi ìlédè kémìdé kí ni ah! ilé ti gbóhùn òkè ọmọ zọrọ jesus <laughs> àwọn nǹkan yẹn lèmi o wọn wò pé kí nìkan tí mo lè ṣe láti primary school mi mo dẹ̀ ti láìkó orin ìbílẹ̀ hmm. torí dáàdi mi eh, orin ògodó orin àpàlà àwọn àyìnlọ́mọ mọ́ mi tiẹ̀ ní ọmọ tó kọ ní wọn àwọn tí dáàdi bá ti lè jáde àgbọ̀ volume three ni kò gbé sí volume four ni kò gbé sí wá ti fi sí báyìí tó àti kékeré mo ti ní interest náà rìn ìbílẹ̀ bẹ́ẹ̀ ní ògodó yẹn mo wá like jù tó ń gbà tó lọ́mọ wá ṣe gbà tí mo já tí mo dé primary five mo lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọmọ mi ọ̀dọ̀ ẹ̀gbọ́n dáàdì mi kan ní bòòdó ayé kan dú hmm. àjọka primary school ní bòòdó ni bẹ́ẹ̀ ni láàrin àbàtì bẹ́ẹ̀ ni hmm. àjọka primary school ní bòòdó ni. tó hmm. nígbà yẹn ẹ mọ̀ ẹni tó gbé oko èdè mi ti wá ń change hmm. ẹ̀gbá yẹn ti wá ń kọ́ǹk hmm. tó ń gbà tí màá fi padà dábẹ́òkúta mo wọ secondary school èmi ò mọ bọ́ọ̀lù gbá ṣùgbọ́n àwọn tó ń gbá bọ́ọ̀ nǹkan màá máa kọrin ni tó àwọn orin ògodó yẹn ni màá máa kọ tí mo ti gbọ́ rí tó hmm. àwọn èèyàn máa ń wá láìkí ẹ̀ gan ẹni tó ń kọrin tẹ́lẹ̀ wọ́n kàn kàn discover pé wọn pè mọ́ ọ́n ní èmi gangan orin yẹn ló máa ń jíjà àwọn player máa kàn máa kọ́ lọ máa máa tó láti bẹ̀ máa pẹ́ wá orin yìí èèyàn náà lè gbé wọnú chọ́ọ̀chì àwọn ọ̀yà tó máa ń sùn yìí ohun orin táwọn ń gbọ́ láyé àtijọ́ nìyí tó máa ń sùn chọ́ọ̀chì ẹ jẹ́ ká kí n wo nǹkan tí mo lè ṣe tó wá di ijọ́ kan ẹnìkan lókèlè ó máa ń ṣe program every last day of the month tó bóyá invite mi ni normal orin náà ni mo ṣe nǹkan gbà yẹn bẹ̀rẹ̀ tí wọ́n wá tí ìbẹ̀rẹ̀ ó di twelve kan tó bẹ̀rẹ̀ akàn wá ń ta ni màá ń sọ fún ọmọ yẹn pé a máa kọ àwọn orin ẹ̀gbá kan bí yìí o hmm. àwọn orin ẹ̀gbá ni mò ń pè ń gbà yẹn n bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn àwọn orin tí mo ti ń wá gbọ́n nùgbọ́ ẹ mọ̀ pé hmm. ká máa sọ pé ọlọ́mọ ayé wà díire o àwọn ò lè máa kọ lọmọ ní chọ́ọ̀jì ayé ayé wà rójú ayé àlékólé ní chọ́ọ̀jì bàbá èmi máa dúpẹ́ o jìhóbà bàbá èmi máa more hmm. èmi máa dúpẹ́ morogo lò ní tèmi o hmm. so mo wá bẹ̀rẹ̀ sí ní lọ gbọ́ àwọn orin bàbá Àkànbí ológodo bàbá Gani Àkànbí ológodo àti bàbá Fatai Olùgbò mo á lọ ra rẹ́kọ̀dù wọn bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ hmm. mo ń gbọ́ wọn ni mo á ń gbọ́ ni mo kọ́kọ́ ń yí sí gospel hmm. nígbà kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní compose àwọn orin tèmi hmm. akọ̀tí ẹ̀ ń fi ṣeré lálẹ́jọ́ náà ni ọmọ ẹ̀wù ọ̀gá eléèlejù fẹ́mi tiwa ẹ jẹ́ ká lọ́kọ ó ń gbàdúrà mi tá à ń kọ́ kiri o àṣẹ pásítọ̀ kan náà tí wọ́n ní kó wá preach ó ti wà ń bẹ̀ ó ń gbọ́ wa torí kò sí nọ́mbẹ̀ yẹn pọ́n ìwá pè wá pé ká kọrin bá sì rán ni àwọn onítẹ̀ nǹkan ta yẹn gangan òun ni kẹ́ ẹ kọ́ Hmm. <laughs> àṣírí tú o hmm. ò gbé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ <laughs> a máa ń kọ́mọ náà ni pa ẹ̀bẹ̀rẹ̀ ni ní gbogbo àwọn yúùtù dẹ ló pọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní jó ní bá orí tèmi náà wá ń wo àwọn oníyẹn wá ń wá bọ́n ọmọ yẹn ò tiẹ̀ mọ gbé mò ń kọ́ mò ń gbé mò ń kọ́ hmm. bá a ṣe wá ṣe tán ni pásán yẹn ni ibi tí ọlọ́run pè yín sí nìyẹn ẹ lọ ṣiṣẹ́ lé lórí o bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ ó dà pé bí gangan ni kí the next thing báyìí ọmọ tí mò ń lò gẹ́gẹ́ bí band member mo bẹ̀rẹ̀ sí ní convert orin praises orí wọn padà sógodó mo á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ hmm. the next program tá a lọ ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n pè wá ká kọ ọ̀pọ̀lọpọ̀ olórin ni ò kọrin kílẹ̀ tó mọ́ ń jọ yẹn ẹ̀ẹ̀mẹ́ta hmm. ni wọ́n pè wá àwọn orin iṣẹ́ àfikẹ́ máa kọ àwọn ìyá yẹn náà inú wọn wá ń dùn àfi bíi pé wọn wò pé ah gbogbo tẹ ti ń ṣe látàárọ̀ <laughs> meanwhile ní program yẹn kẹ mo ti ń lọ bá wọn ẹjọ ẹ pèpèpè a ní program méjì ìjọ yẹn lálẹ́ ẹjọ yẹn ẹ tètè pè wá ẹ wò á máa pè yín gbà tó di tòtú lọ tó pè wá bá a ṣe pásọ ẹ kò ní ìrọ ìrọ ìrọ ẹ gbọ́dọ̀ tún pè wọ́n ẹ tí ì lè lọ ẹ gbọ́dọ̀ tún kọrin <laughs> bẹ́ẹ̀ nìkan tó ṣe kọrin bá ní ẹ wá nìkan tó pè hmm. láti gbà yẹn hmm. déṣẹ orin ògodó Jésù yẹn bó hmm. ṣe bẹ̀rẹ̀ nìyẹn and that was two thousand and four tó bá di September eighteen àpé twenty years. now ta ló wá sọ ní ògodó Jésù yẹn. èmi fúnra mi náà ni mo sọ ní ògodó Jésù. nítorí pé ògòdó taa à ń gbọ́ tẹ́lẹ̀ hmm. orin ògòdó orin hmm. ògòdó la kàn ń gbọ́ ìgbà táwa ti wá mú wọ church mi ìfẹ́ pè ní ògòdó church hmm. pé àwọn tó wà ní church Jésù náà ni wọ́n la fi kọ́ wa lọ́rùn ògòdó eléyìí ti Jésù ni o. ìgbà tẹ́ bẹrẹ ń yẹn ṣe lè rántí nínú àwọn orin yí. ó gbàgbé ohun tí mo wò ni pé tí n bá máa ṣe rẹ́kọ̀d láyè tọ́lọ́n bá mi lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí gospel artist mo gbọ́dọ̀ máa fi orin ìwàásù sí hmm. orin yẹn ni mo wá yí sí owó àánú ẹ̀ṣẹ̀ ní ló ṣe ń pé o rojú rere bàbá owó àánú ẹ̀ṣẹ̀ ní hmm, hmm. ni màá fún wa ná àwọn ẹ̀ṣẹ̀ ẹlòmíràn máa parọ́ irọ́ dùn mọ́ lẹ́rẹ̀kẹ́ ṣùgbọ́n bó bá délé ọlọ́run a n kò parọ́ rí láyé mi ẹlòmíràn ẹ̀dẹ̀rẹ̀ alágbèrè wa ṣùgbọ́n bó bá ń lọ ṣọ́ọ̀ṣì ó lè lo yẹrí kó má gbà lè jìka bó bá máa wọnú ṣọ́ọ̀ṣì àwa yọ̀dànù a máa máa pera ẹ̀ lẹ́sìn yù àǹtí ẹ̀ṣẹ̀ ní òǹtọ̀ ara rẹ̀ òǹtọ̀ ó wà nú ẹ̀ṣẹ̀ ní ló ṣe ń pé ogun lójú rere bàbá ó wà nú ẹ̀ṣẹ̀ ní. mo ṣàkíyèsí pé ńgbà yẹn ìmúra yín ẹ máa ń jókòó sílẹ̀ ńlẹ̀ ni ẹ máa ń to ìgbà mo ti rí yín láìmọye ìgbà Eh, àbí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kọ́ nìyẹn ń gbà yẹn. bẹ́ẹ̀ni. Eh, but kí ló wá dé tẹ tún fi ta ló máa jẹ́ àyàn pé kẹ́ ẹ máa tó ẹ máa jókòó sílẹ̀ ńlẹ̀ in fact bàtà yín gan bí olókùn báyìí lẹ máa ń wọ̀ ẹ ń wọrú àwọn tẹ̀lé ń wọ̀ ń sìn bóyá <laughs> kí ló ṣẹlẹ̀ kí ló kí ló máa jẹ́ àyàn wá kí ló tún wá gbé kúò tẹ tún wá fi sọ di modernize ẹ̀ ń sìn. Hmm, nígbà yẹn hmm. gẹ́gẹ́ mo sọ fún yín sà àwọn eh, bàbá àkànbí àwọn ni mò ń wò nígbà pé eré igbá ni wọ́n pè hmm. wọ́n máa ń lo igbá ńgbà yẹn ohun táwa náà fi bẹ̀rẹ̀ nìyẹn hmm. ìgbà wọn á rí i pé lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ churches church tá a bá lọ kò máa ń sí àyè láti tẹ́ni fún igbá hmm. ìgbà míì wọ́n máa gbé sẹ́sẹ̀ ni tẹ mo ní bọ̀bọ̀ kan gbà yẹn tí mo kọ́ ní bó ṣe ń lu igbá yẹn wọ́n máa ń ṣí gbangba yẹn ni wọ́n máa ń ṣe pèrè wọ́n máa ń fi ọwọ́ lù ṣùgbọ́n gbà tó yá eh, tí ó ti di pé microphone kinní kan onígbá ní òun fìyà jẹun ni òun <laughs> kò sí microphone òun <laughs> lo microphone fóun ok ẹ máa bá mi set microphone sí hmm. but later tó bá ti wá rí microphone yẹn bóyá kíní yẹn ló ń jíjà ẹ̀ sà each program la máa ń lọ ra gbáǹtòpù. ẹ ń fọgbá. ah mi ti rí program tá a bá ní program mẹ́ta lálẹ́ ẹjọ́ yẹn á fọ igba mẹ́ta mo fi wá wò pé wá ṣé tá a bá ló igba <laughs> orin orin ò ní jáde ni at least kọ́ọ̀dù ti wà ń bẹ omele ti wà ń bẹ hmm. àgbàmọ́lẹ̀ ti wà ń bẹ hmm. mo wá wò pé ok igba sì ní sùúrù náà. Hmm. bá a ṣe wá introduce drum set nìyẹn ṣé drum set dẹ̀ máa fún yín ní nǹkan tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ni ó fún wa nítorí pé èèyàn tí ó ti ń kọ wọ́n máa ń bàn hmm. tó ti ń kọ jùjú gospel tẹ́lẹ̀ so ṣe mọ̀ pé kò sí orin tí kò sí instrument tí ó lè lò gbé wọnú orin àwọn nǹkan tó fà á nìyẹn lórí ti ìmúra dẹ̀ nìyí hmm. mo fẹ́ lè sọ pé bàtà náà ló change di òní ìbá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ èmi tí mo jẹ́ ọ̀gá akọrin nìkan ni ṣòkòtò mi ń gùn délẹ̀ hmm. gbogbo àwọn ọmọ gbogbo àwọn band member tó kù tìrì kọ́tà kẹ̀m̀bẹ̀ ni hmm. tí ó bá tẹ̀ wá kẹ̀m̀bẹ̀ náà àárọ̀ ní ọ̀ṣọ́rọ̀. Hmm. wọ́n ṣáà mọ̀ pé tiwantiwa ni. now láti twenty years yẹn náà bí rẹ́kọ̀dì mélòó lẹ ti ṣe. a ti ṣe mẹ́rin. èwo lẹ pè lákọ̀ọ́kọ́. àkọ́kọ́ ọpẹ́. ìyẹn ni wàánú ẹ̀ṣẹ̀ ní. bẹ́ẹ̀ ni ìjọba kò rójú rere bàbá. ó wàánú ẹ̀ṣẹ̀ ní ewé lẹ́tún fi ṣèkejì. ìfẹ́. ilẹ̀ kọ́nù yẹn. ìfẹ́ ẹ̀bẹ̀ ni mo ti kọ ẹ jẹ́ ká fẹ́ra wa ẹ jẹ́ ká fẹ́ra wa ẹ jẹ́ ká fẹ́ra wa o ẹ jẹ́ ká fẹ́ra wa ìyí fẹ́ra kó ja òfin ẹ jẹ́ ká fẹ́ra wa inú rere mo ti sọ ìtàn àwọn ọmọ ìyá mẹ́ta tán máa ń ṣeré fọ́ba wọ́n bá ti máa lùlù ìkan ń lù tútú ìkan ń lù tẹ́tẹ́ ìkẹta ń lù tẹ̀wẹ̀rẹ̀ wọ́n hmm. bá ti wá tútú àkọ́kọ́ amálù tútú mhm. ìkejì amálù tẹ́tẹ́ mm. ìkẹta amálù tẹ̀wẹ́rẹ́ bọ́bá bá ti máa ṣe ń rẹ̀ kàn án pẹ̀lú abámipọ̀ wọn tútú tẹ́tẹ́ tẹ̀wẹ́rẹ́ wa tútú tẹ́tẹ́ tẹ̀wẹ́rẹ́ bọ́bá ti wá ń lulu yìí mm. a máa gbọ́ tútú tẹ́tẹ́ tẹ̀wẹ́rẹ́ mm. tútú tẹ́tẹ́ tẹ̀wẹ́rẹ́ ṣùgbọ́n ó wá dọ̀dún kan èyí tó jẹ̀gbọ́n pátápátá ó pé n kò ní báyìí ṣe mọ́ nítorí owó ti ń dàjálẹ̀ láàrin wọn ó wá pé káwọn méjì yìí kò máa lọ ó wá ké tútú àti tẹ́tẹ́ tẹ̀wẹ̀rẹ̀ rẹ̀ gbọ́n wọn ní ọba wa pé kọ́lọ̀ bá ń pa àwọn tútú tẹ́tẹ́ tẹ̀wẹ̀rẹ̀ wa hmm. àwọn tútú tẹ̀tẹ̀ ràn rí kó lọ sọ̀dọ̀ ọba hmm. wọn wá ń ṣeré yẹn bá ń nú tútú tẹ̀tẹ̀ tútú tẹ̀tẹ̀ kábíyèsí pé ìlú yìí kò yí pé ó kẹyọ ọ̀kan hmm. ní kábíyèsí bá pà àfi kẹ́ẹ̀ wà kan ikú wa wọn wá pé nbùsí tẹ̀wẹ̀rẹ̀ wà wọn wá tẹ̀wẹ̀rẹ̀ títí wọn kò rí lé ọ̀ máa rí tẹ̀wẹ̀rẹ̀ ti kú. Ah kí ìfà ní ò jẹ́ pé bó ti yagbá ibi ó lọ ìbẹ̀rù ti láṣà àgbà kò hmm. látọ̀dún yẹn òun rọba kò dẹ̀ ti rí wọn pè mọ́ hmm. ìyẹn ni pé kò sífẹ̀ẹ́ láàárín àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta hmm. bífẹ́ bá wà lẹ́ẹ̀rín wọn wà èyẹ kan pín torí ká pé kì í ṣe pé bó pé òun máa pín ibi ó ti ń lọ òun rò ti ṣàgbákò ikú ìyẹn mo pé ẹ jẹ́ ká fẹ́ra wa ẹ jẹ́ ká fẹ́ra wa ìfẹ́ra kò já òfin ẹ fẹ́ ká fẹ́ra wa tútú tẹ́tẹ́ tẹ̀wẹ̀rẹ̀. ó máa ní ohun tó fa orin yẹn. ohun tó fa orin yẹn hmm. kò ju pé pásítọ̀ kan ló sọ sítórì yẹn kì í ṣe pé mi ni mo compose ẹ̀ bẹ̀tọ̀ wọn ò sọ pé nípa ìfẹ́. ó yà náà hmm. lẹ́yìn tútú tẹ́tẹ́ tẹ̀wẹ̀rẹ̀ wíwì wo tún ṣe jàre. a tún wá ṣe lẹ́yìn ìfẹ́ a ṣe iye. Eh, ok kí lẹ kọ́nú yẹn ìyẹn yẹn ni mo ti kọ kí ló yẹ wá o àyàfọpẹ́ kí ìdẹ yẹ wá o àyàfọpẹ́ oore olúwa ṣe láyé wa pọ̀ àwa dúpẹ́ oore f'Olúwa ìyanu ìfẹ́ rẹ̀ sí wa ó pọ̀ àwa yóò máa gbóluwa ga. Mm. Ee ọbalẹ̀ ó máa jẹ́ o Jèhófà ọbalẹ̀ ó máa jẹ́ mm. ọba tí a pè tó ń finá dáhùn ọba lẹ ó máa jẹ. ẹ̀gbá yẹn gan lẹ mú gangan ní. Ah! mi n rò pé mo tún lè kọrin mi mọ́ máa ń kọ mo ṣe ń kọ jùjú o hmm. ṣùgbọ́n kò síbi tí mo ti lè lọ kọ jùjú hmm. bí gbogbo ẹ̀ bá ti ń dàbí pé ó fẹ́ máa dọ́là bí kíní kan tí n bá tún bù sí báyìí tí n bá ju ẹ̀gbá yẹn sí. bọ̀tẹ́ ẹgbẹ́ kan náà wà tá à ń pè láyàn Jésù orin ti àyàn Jésù àti tìyín ìyàtọ̀ wo ló wà ń ẹ̀yàtọ̀ tó wà nú ẹ̀ ni pé àwọn àyàn Jésù gẹ́gẹ́ bórúkọ wọn ṣe lọ ìlù lọ́n base lé lórí torí ẹ̀ ló jẹ́ pé kò sórin tí wọ́n lè kọ sórí ìlù yẹn bẹ̀tì ìlù gangan àyàn gẹ́gẹ́ bí ọ̀gá gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn hmm. ṣe máa ń sọ ńgbà yẹn torí gbà tí wọ́n bẹ̀rẹ̀ àpàlà ni wọ́n fi bẹ̀rẹ̀ bí àpàlà style ṣùgbọ́n gbà tó yá tẹ́wọ̀n wọn kan wá ń challenge ẹ̀yìn kápàlà wọn náà wọn kì í ṣàpàlà jésù àyàn jésù làwọn hmm, hmm. so ìlù yẹn orin tí àwọn ń kọ sórí ìlù yẹn àti orin táwa ń kọ pẹ̀lú ìlú wa ló jẹ́ bí ìyàtọ̀ fún wa èdè táwa ń lò. bọ̀tà àwọn náà ń lè gbà. ẹ bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ò base lórí ẹ̀gbà torí ìgbà mi wọn lè kọ ayé wa toro ìgbà á dára ká ẹ̀mọ̀ lórí ìlú wọn náà ni so ibẹ̀ náà máa gbé e sí. àwọn èèyàn wa ń mix yín mọ́ra àwọn ṣá. Hmm, ah, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlòmíì kan máa pariwo ayan <laughs> àwọn náà ṣe wá ní à ah, ẹ wò ọmọ lomi náà kàn pariwo ògòdó <laughs> tútú tẹtẹ tẹwẹrẹ now ìgbà tẹ bẹ̀rẹ̀ sí kò gbúrò jésù yìí àwọn ọmọ bàbá bíi ológòdó yẹn ṣé àti rẹ ń tó pè yín bí à èwo lògòdó jésù yìí àṣẹ láwọn tó ń kó ògòdó náà àṣẹ ní bọ̀dá kan tó ń jẹ́ ṣáfíù ológòdó náà. ológòdó ọmọ eh, bàbá gangan bẹ́ẹ̀ni eh, mo mọ̀ wọn dáadáa wọ́n dẹ̀ mọ̀ mi. nígbà tí bàbá wà láyé bàbá ò jìnnà sí kéńtà ọmọ kéńtà ni wọ́n kéńtà náà ni wọ́n dẹ̀ bí èmi náà sí Hmm. so njọ ní even gan ní ọ̀dọ̀ tiwa gan lágbolé wa hmm. kì í Baba bàbá mi bẹ̀t ariwo ni wọ́n ń kọ ní ọ̀dọ̀ tiwa ń bẹ̀. ariwo kíní kan wà so ohun tó ń kọ lágbolé tiwa nìyẹn lágbolé Ṣóhùnmí. Hmm. mo tí bàbá bá ti ń kọjá mi ìdídí mọ̀dọ̀ wọn ní kẹta bẹ̀tán kò sígbà tí wọ́n lè máa kọjá máa gbogbo gbà náà mo ti bẹ̀rẹ̀ ẹnu two thousand and four bàbá ṣì mo ṣì mo máa lọ kí wọn ee eh, ọmọ yín náà ni ah, ọmọ bíi sí ìwọ ọmọ kéńtà ń bí náà rẹ ah, ẹjọ́ kan ni bàbá ní kéńtà rí ẹ ó dẹ̀ pọ̀ nǹkan orin ògùdú wàá kọ̀ ti jésù eh, mo fẹ́ mọ̀ bóyá kéńtà rí ẹ èmi ọmọ kéńtà mẹ́wàá kí n yẹn bàbá mi ti ń lẹ́ẹ̀sẹ̀ wọ́n tún ń ko hmm. bíbo owó bá ti ń ọmọ bí ganran kò la bí ganran àwọn àtòtọ ah, hmm. ọmọ ganran ni ọmọ ganran ni ẹ wọn dẹ ṣàdúrà fún mi ń gbà yẹn. ẹ kì í nípè níjà pẹ̀lú àwọn olórin ní ìṣá. èmi ò nípè níjà pẹ̀lú wọn torí nǹkan tó máa ń fèmí lọ́kàn balẹ̀ ojú pé kò sí ohun tí gbogbo yín fẹ́ kọ <laughs> tèmi yàtọ̀ <laughs> tèmi yàtọ̀. Hmm. ìjọ kan a wà lẹ́kọ̀ọ́ tó pàlàbí dùn sí oyè kan hmm. bídèmí ọláọba bj sars gbogbo alájọ wà ní vi ní program yẹn lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n yẹn kọrin bọ́n yẹn kọrin ẹ mọ̀ wọ́n wá wò pé ọ ń pe àwọn artist ńláńlá hmm. ọ ń pe ọ ń fi àwa táwọn wò pé àwa ò kì í ṣe ńlá ọ ń fi wá sí láàrin so àwọn èèyàn ti kọrin ó wá kó Tọ́pẹ́ Àlàbí àti àwọn bíi mẹ́ta kan àwọn mẹ́ta lókù kan kọrin pé wá fi wá sílẹ̀ ní nǹkan bíi after three ògódó yẹn tiẹ̀ pé bákan lọ́dún yẹn lọ ẹ̀rin ti pa ẹ̀rin pa mí lórí stage oh god oh oh god ó yọ ó yẹn sẹgbẹ god wà láàrin hmm. ó tó ṣẹgun oh hmm. god oh from abẹ́òkúta kìíní kan jésù ìdórí stage nìyẹn àwọn nǹkan kan dẹ̀ wà tèmi máa ń ṣe hmm. gẹ́gẹ́ bí àwọn nǹkan tí kásìnà àti tí máa ń rí nínú ẹmọ láyé àwọn oyin amalé ó lé tí ń bọ̀ kàásì láìkè nǹkan tó jẹ́ pé àná òun gbọ́dọ̀ stand out. o gbọ́dọ̀ stand out. no that is it sir. so then art artist ni mi art mm. mo study in school. Mm. creativity o gbọ́dọ̀ wà ń bẹ̀ so wọ́n bọ́n ṣe wáá pè wá múdẹ sọ fún ọmọ yẹn àwọn kankan máa ń wà tá a máa ń lò hmm. tẹ́mi mọ́ máa ń ràn wá lọ́wọ́ ibi tá a wà yìí ní báyìí báyìí lẹ́ máa fi wọlé o wọ́n máa ń ṣe dórí stage wọ́n gba máìkì ní ṣé ẹ̀rí kìíní yẹn ó máa ó máa ń ru ẹ̀mí mímọ́ sókè inú mi. bẹ́ẹ̀ni. èmi tí màá lára yín ṣòun ìyanu nínú ayé mi ń dán èdè wóre ariwo máa lọ ni kí ló dé kí ni mo pé jésù rẹ mo mọ jésù rẹ mo mọ èmi kò má gbára ayé o àríwá ẹ̀ẹ́ wọn mọ̀ ẹ́ bá ti wá sa sákàrà tí wọ́n sa àpárá. everybody máa wo ni pé kí ló ṣẹlẹ̀. jágùn bá náà àkílẹ̀. Ah, ah, yes yes. in fact àwa tá a jẹ́ young artist kí n pè wá bẹ́ẹ̀ <laughs> eh. wọ́n fún wa thirty minutes ọmọ à ń tọ́ pé wọ́n fún ọ ní one hour. Hmm. sir mo lo one hour ten minutes. Mm. Mm. program tí wọ́n ti ṣe tán ti fi time sí <laughs> one hour ten minutes. mo ṣe tán ẹ mọ̀ àwọn tó jẹ́ tán àjọjókòó papọ̀ ní àwa ọ̀gá olórin oníkálukú máa ń business àtọ́pẹ́ tí mo ti mọ̀ mo ta sí wọn ilé kan bet àwọn tó kù wá ní ah no mi sọ èèkan ah ah what lovely kiri kan yes sir yes sir àwọn tí wọn ta sí mi láti after nine tá a ti jókòó oníkálukú jókòó lórí ọwọ́ ẹ̀ àwọn tó mọ̀ ah hmm. bẹ̀tí ngbà tí ọmọ náà rí pé àwọ bọ́nu sákàrà oh, oh, ọlọ́run ti ràn wá lọ́wọ́ tó mi nípèníjà kankan tó bá ti jẹ́ stage. Hmm ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African food also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayam Excess RM one three nine YS Up Minister Road South Rayam London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan gan. ìfọ̀kànbalẹ̀ wà. jésù ò ṣe o olùgbàlà ò ṣe ọba tó gbà mí là ó ṣe o olùgbàlà ó ṣe báyìí sí mo ṣe máa dúpẹ́ oore tán olùgbàlà ó ṣe bó o bá ń wò mí ó yá máa pe jésù jésù. Ma pe jésù jésù òun rè lè bá ẹ ṣe o ọba ìbá mi ṣe òun rè ń ràn wá lọ́wọ́ o ba mi bá ní pèníjà kan hmm. ìwọ ṣá máa pe jésù mo wá pé òun ẹ rí ẹ wí hmm. ohun ẹ bá rí ẹ rò hmm. jésù mi ti dá mi láre mo ní jésù ti dá mi láre ìwọ́de wàá fẹ́ dá mi lẹ́bi tàmíwò òkè níwájú ṣèrú bábẹ́ẹ̀lì ohun ẹ̀ bá rí kẹ̀wí hmm. mo bá pé ohun ẹ̀ rí ẹ̀rọ jésù mi ti dá mi láre torí akọrin akọrin o hmm. mo pé akọrin aṣọpẹ́ o ẹni tí bàbá ṣe lóore ayọ̀ akọrin adúpẹ́ o. Mm àlè o àlèlúyà ògo ni fún bàbá wàá fi jó ìlú ìyìn ọlọ́run wa aláyèrè wa ìyẹn bó ti yẹ àlèlúyà ògo ni fún màpé káàbọ̀ o káàbọ̀ jésù kìsì ọmọ màríyà káàbọ̀ o mo pé jésù ti dé sáàárín wa ó ti dé sáyé mi ó ti mú gbogbo kùdíẹ̀ kùdíẹ̀ yìí kù ó ti mú kúrò lára wa ìwọ bàbá mi ìwọ màmá mi ìwọ sàṣọkan rẹ payá kó gba jésù sáyé rẹ káàbọ̀ káàbọ̀ jésù kìsì ọmọ màríyà káàbọ̀. tó mo ti ṣiṣẹ́ lórí àwọn orin Igbo tó jẹ́ pé ó wọnú bíìtì yẹn mo ṣiṣẹ́ lórí àwọn orin haúsá tó wọnú bíìtì yẹn ah. orin kan wà tó yẹ eh, ibi ènìyàn yìí ó ti kú kì í ṣe orin ẹ̀gbá. Hmm. máa rògùrò rete rete olúwa kù hmm. so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tá a bá lọ sékìtì àbí tá a bá rán ọmọ èkìtì gbogbo ẹ̀ tún wà a máa tì í bọ̀ láàrin. ẹ yẹ fún wa bí oríṣi mélòó kan. àyínná sí gídàálù a tún fẹ́ gbà sí àyínná sí gídàálù àyínná sí gídàálù jesus àyínná sí gídàálù ìmẹ́lá ìtumọ̀ yẹn ni pé èmi sọ pé ẹ ṣe hmm. èmi sọ pé ẹ ṣe èmi sọ pé ẹ ṣe jésù èmi sọ pé rẹ̀ ṣe hmm. agaamaru ihe ga-eme kamjawa chineke ma that is my eyes shall see what will make me to say thank you lord agaamaru ihe ga-eme kamjawa chineke ma imela imela imela ọkaka imela hmm. chineke imela ọyọma imela imela imela ọkaka imela chineke imela ọyọma so ẹ bóyá ti dáwọ́ akọ̀mọ́ sọ pé nágòdè yéésù nágòdè kọrẹkọrẹ nágòdè ó sọ pé nágòdè nágòdè lórí ọmọ nágòdè lórí iṣẹ́ lórí ẹbí lórí ìdílé wa lórí ẹbí wa nágòdè gode yéésù yéésù Mun gode Yesu. Mun gode Yesu. Okay now, tẹ́ bá pàdé irú àwọn ilé nǹkan. Hallelujah ẹni tẹ̀lé o bá gbé tó lọ sí gbèrú nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé hmm. ṣe máa kan wà ní Ìjẹ̀bú hmm. Fuji gospel ló ń kọ ní gbogbo ọjọ́ ayé ti Fuji gospel ni hmm. so nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní irú nǹkan báyìí ni pé kò sí tá a bá rí àwọn ohun tá à ń kọ irú àwọn tó ń jó ilé náà ló máa jó tó ń jó fújì náà ló máa jó sí Hmm. kì í ṣe pé a ní fújì kan tá a fẹ́ gbé wọ̀ ọ̀ pátán fújì kan tá a fẹ́ gbé wọ̀. ṣé pátán fújì kankan wò godo ni. kò sí nǹkan tí tẹ́ bá wà àwọn gospel artist ẹ̀wọ̀n hmm. bíi ṣe bẹ́mi lóye bí mo ṣe ń jésù mi mo hmm. lè dọ̀bálẹ̀ kí so fújì ni àwọn tó jẹ́ artist tó ń wò pé wọ́n lè wọnú fújì jáde wọ́n pọ̀ bẹ̀tẹ̀ ògodó láti lè gbé ẹ̀gbà wọ fújì yẹn àfi tí èèyàn bá máa kọ bí ẹ̀gbọ́n mi ṣẹfíù aláwọ <laughs> <laughs> ojúmọ́ rẹ ṣe mọ àwọn oníṣẹ́ wọn tún sì máa ń fi ẹ̀gbà hmm. sínú fújì wọn. ìrírí mi náà ti ṣẹlẹ̀. ó ti ó ti ṣẹlẹ̀ dáadáa hmm. ẹnìkan fẹ́ bá mi gbaṣẹ́ kan ní ọdún kan bóyá two thousand and fifteen or sixteen ó wá ní à pé àwọn ènìyàn fẹ́ wá ṣe kù sí ìlàbẹ́pà lóyìnbó lọ́n ti ń bọ̀ wọ́n dẹ̀ nídìí àwọn artist bẹ̀tẹ̀ wọ́n á ní wọ́n máa ní láti gbọ́ orin àwọn artist yẹn wọ́n lóun sẹ́ǹdì orin mi sí wọn pé ọkàn ah léyìí tó kàn dàbí ìgbà tí èèyàn ń pọ̀fọ̀ yìí àwọn ò ní rí lè létà lẹ́ni ẹ̀ ṣẹ̀ wá sọ fún mi náà ni ah ẹ má wọrí bó tiẹ̀ jẹ́ five minutes àáfún hmm. ah. nígbà tá a débẹ̀ wọn lọ kí bàbá yẹn ṣé ẹ̀yin ni ẹ ò kí ni mo ní ògbódò ah ẹ má bínú ànílé ànílé ìlú mo dẹ̀ ti lọ at least ẹni tó pè mí ẹ ti sọ fún mi èmi hmm. wọn ti sọ iye tí fẹ́ san fún mi gan tí ẹ mọ̀ téèyàn bá náwó lọ́wọ́ tó ti wá gbọ́ pé o gbaṣẹ́ kan ọkùnrin ti máa wà níbi iṣẹ́ yẹn pé ah, ó kù jọba yìí owó yẹn gbọ́dọ̀ tẹ̀ mí lọ́wọ́ hmm. ẹ má bínú ànílé ah kí n má bínú kẹ̀ hmm. má lọ bẹ́ẹ̀ ni ẹ pé ó dà bó tiẹ̀ jó mọ́tò kan fún wa a lè mínísítà ìjọ yẹn ń bẹ̀ hmm. ó jẹ́ nǹkan tó dùn mí gan ó dùn mí gan ah nígbà táwọn ènìyàn wá tún wá fẹ́ wá bíi àbí four years after so later tí wọ́n wá pè wọn kan iye báyìí ni máa gbà ẹ má wọ̀rẹ́ ó wá yà mí lẹ́nu pé same pastor. náà ló wá. àwọn àwò pé ah, ìjọ yẹn wọn ni kí n má wọrí o torí ẹ eh, Canada náà ti ẹ má wọrí o a sì ń ṣiṣẹ́ lórí báyìí máa gbé wọ Canada mu náà ah, hmm. lémi tí ẹni ẹfẹ ń bá yẹn mo á bè lọ ẹni pé báwo náà ṣe wá tún ọ ní à ah, é pé later òní tó tó ń sẹ́ǹdì sí àṣé wọn ò gbọ́ tán ibẹ̀ ni wọ́n kàn gbọ́ wọn ilé náà ilé ìfẹ́ kọ wọn later wọn náà wọ́n gbọ́ pé ẹ̀rùn yẹn wá mínísítà sí wọn hmm. mo ní kí n ṣe mo ní mímọ́ ló ṣe lọ́tún play fún wọn so àìmọye hmm. ìrírí ìjọ hmm. kan ìgbé election kú ọ̀la hmm. a lọ sí program yẹn a dẹ̀ ṣetán ní after five dádì ń bọ̀ dádì ń bọ̀ dádì ń bọ̀ after six dádì ń bọ̀ tó seven la kó ń bẹ̀ àwárí mọ́tò ọmọ mi dẹ̀ ni ó ti rẹ̀ wọ́n èmi fúnra mo forí ru báàgì aṣọ torí a máa ń lọ change ní location tá a bá lọ ni mo forí ru báàgì aṣọ láti aṣèrò àti fẹ́ẹ̀ dé fàjọ gan dé ṣàpọ̀n tọ́fíìsì wá wà láì mọye ìgbà mo ti lọ plane party kan tí ó ní irinṣẹ́ fọ́kọ̀p tí mo pè tí àṣemútọ̀ tó fẹ́ lò fi kó irinṣẹ́ ìyẹn fi ìyẹn ń kó gi ìsọ̀ lọ́wọ́ ah. a kó làbẹ́òkúta ní after one party ọ̀sán a dẹ̀ sì ń lọ sínú abádájébọ̀ mo ti gbàgbé orúkọ abúlé yẹn a sì máa wọnú ṣẹ́ẹ̀rì bó ṣe di nǹkan bí after three to three ta ti ń pàdé àwọn mútọ̀ tó ti ń lọ ní ah, ẹ̀yin olórí burúkú olórin àwọn ah, ti kọ́kọ́ lọ ṣeré kan mọ́ àwọn gbà àwọn èèyàn ronú eré wo la fẹ́ sáré lọ ṣe ẹ máa kó bẹ́ẹ̀ ni wọn pátì wo la fẹ́ sáré lọ. ẹ máa sáré máa bọ̀. nígbà tá a dọ̀hún yẹn oh god bàbá yẹn kàn ní ah ẹ káàbọ̀ ẹ ti dé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ó kàn nìkan pe àwọn ọmọ wa ni eléré tá a pè ní ọmọ èkó dẹ̀ làwọn ọmọ yẹn. èlé hmm. ẹ ẹyin ah ẹ káàbọ̀ ẹ káàbọ̀ something to instrument gbàù ni mo gbọ́ lẹ́yìn ọrùn ní iye tí yẹn fún mi punch in fact ẹnu mi yọ ẹgbún e, nígbà bàbá yín kò sí problem ó ti yẹ àti ní a máa ṣe náìtì náà tẹ̀rẹ̀ kúkú fi ṣe náìtì. lẹ́yìn pọ́ǹṣì lẹ́nu. àwa ṣeré láti aago mẹ́rin mo ṣeré di after six ǹjọ́ kejì hmm. ọdún ìgbà tó máa di òru àwọn tó nà mí yẹn o tọ́wọ́n bọ́ìsì wọn máa dé o apá owó ní patí yẹn o hmm. ṣùgbọ́n nígbà kan tí ń kọrin lọ tí mo ṣe báyìí mi ò kì í róore ro wọn ní patí mi ò ní ṣọ́ìsì <laughs> àbíjọ́ tá a lọ sékòó Eh, tá wọ́n ṣe lé ńbẹ̀ yẹn ni gbàdá yẹn kọrin tán mọ́tò tá a gbé lọ ó ní fort ìgbà yẹn a sì máa ń ohun tí ó jẹ́ kí n stop ká máa wọṣọ lọ sí location tá a ti fẹ́ kọrin ni hmm. mi tí ní mọ́tò tèmi gbà yẹn aṣọ tá a dẹ̀ ràn blue báyìí ni ìyẹn mo kọ́ fi ṣe launching ní two thousand and five tó bá ṣe wá ń bọ̀ báyìí ní títì wàá fẹ́ wá gbogbo àyín kọjá ní àṣọṣẹ ṣáwọn ẹlẹ́wọ̀n ilẹ̀ ni yé yọṣẹ ṣe àwọn ẹlẹ́wọ̀n ni blue láṣọ ẹlẹ́wọ̀n yọṣẹ ṣáwọn ẹ mọ̀ owó tá a bí ẹbí báyìí ah sọ́wọ́n lè yọ àwọn ẹlẹ́wọ̀n tó ń kọ́ nílé ẹ̀rẹ̀ bàbá tó tẹ̀lé ra yé ni. ìjọ mo afọ mo kàn fún ẹnìkan ẹlẹ́wọ̀n ṣé orí wọ́dà lẹ́yìn wọn tòrótò làṣọ tèmi wọ ṣé orí wọ́dà lẹ́yìn wọn tó ní àwọn ẹlẹ́wọ̀n ẹ̀yìn ni ah, ọ̀gá ah, ojú orí tó in fact mélòó léèyàn fẹ́ sọ. ọ̀tá dúpẹ́ fọlọ́run lọ́jọ́ ah, tó ẹ bọ̀ tí kókó wá wà tí mo ṣàkíyèsí nínú ìwádìí tí mo ṣe ṣọ́ọ̀ṣì tẹ̀ ń lọ Ìgbò ni ẹ̀yin dẹ̀ ẹ̀dẹ̀ Eh, Pastor yìí ń Pastor Chima Anuforo. Eh, eh? Pastor Chima Anuforo. Ah, Pastor Chima Anuforo Eyi <laughs> hmm. de. ń kọrin Ọlọ́run the apostolic church ni wọn bí mi sí níjẹ̀mọ̀ àgbàdo ehun kí wọ́n dà tó kọ òkè hmm. ọ̀nà ọbẹ̀ ni a máa gbà lọ sí jẹ̀mọ̀ àgbàdùn gbà yẹn bàbá tó wà ní jẹ̀mọ̀ àgbàdùn gbà yẹn dẹ́ ní jẹ́ apostolic wọn kì í lo gángan nígbà yẹn hmm. wọn jẹ́ kán lò èmi dẹ̀ ni mo ti ń kan wọ́n máa ń bàǹdì gbà yẹn ìgbìmọ̀ wa wò pé ah chọ́ọ̀chì náà in Jesus name ni wọ́n ń pè ẹ̀ láti ilẹ̀ èmi láìkí bẹ́ẹ̀sì gan bóyá bẹ́ẹ̀sì jìtà bẹ́ẹ̀sì kìíní kan máa ń láìkí ẹ̀ gan tí n bá ti wá kọjá tó bá ṣe ń kọrin ah àwọn Ìgbò ló dẹ̀ ní bẹ́ẹ̀sì mo kàn tiẹ̀ wò pé jẹ́ ní tiẹ̀ bá wọn ṣe sáfíìsì ńjọ́ kan hmm. mo yẹ wo mi sọ pé mo fẹ́ máa lọ bẹ̀ ọ́ hmm. mo kàn wọ bẹ̀ ńjọ́ yẹn ni àbọ̀nà ẹ̀kọ́ yẹn you are welcome in the name of the Lord ah you are welcome kẹ̀ mo sọ́sọ́ kan mi pé èmi ò èmi ò tí ì dé church yín o lítà ẹ wá ibi Jésù là ń pè bẹ́ẹ̀ hmm. adẹ̀ tí wọ́n mo tún wá rí àwọn òye tún jẹ́ ṣọ́ọ̀ṣì Ìgbò gan wọ́n ń lo gangan ilẹ̀ tiwa mi tí wọ́n ń lò lù ń bíbà ah, ẹ wò àlọ́ pé jésù lọ́wọ́ àwọn pé jésù ń bí in jesus name náà la máa fi parí ẹ̀ hmm. so mo ṣe sàdarapọ̀ mọ́ wọn nìyẹn hmm. then láti bẹ̀ lọ mo á rí i pé pastor wa yẹn nice gan hmm. in the sense that àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ mọ̀ ṣàpọ̀n ni wọ́n bí mi sí kó tó lè bíyàn sí ṣàpọ̀n kó tó lè born again ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ah, dáadáa ah, ó yé mi <laughs> àwa tó jẹ́ pé bọ̀dá mi ló tírèèni wa ah. bọ̀dá mi mọ̀rúfó ibi <laughs> ọ̀n <laughs> ló tírèèni wa ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé mo máa ń padà máa gbọ́ pa so láti gbé tí mo ti ń lọ ṣọ́ọ̀ṣì ah, so bí Jésù tún ṣe rí ni hmm. mo tún wá ṣe ń rí ní another dimension hmm. another dimension so pásítọ̀ adéjì yàn kan tó máa ń support èèyàn gan hmm. tẹ bá ti ní ẹgbẹ́ igbá báyìí àdádì ah, mo fẹ́ ṣe wọ́n máa support ń ṣàná wọ́n máa support yín ni so wọn wọn then church wa tẹ́ ẹ bá wá bẹ̀lẹ́ máa mọ̀ pé bóyá Ìgbò ni wọn even kẹ́ kẹ́ máa sọ yẹ yẹ welcome yẹ ṣe kí ni wọ́n máa máa fi Yorùbá dá yín lóhùn Hmm. ẹ ṣé gan hmm. ni o ẹ ṣé gan ni o ẹ ṣé o pásítọ̀ kílẹ̀ burúkọ pásítọ̀ Chima Anufo sam pásítọ̀ Chima. <laughs> wọ́n máa ń jó sórin yín náà. ah wọ́n like ohun tó bá jẹ́ traditional song tó bá ti wá jẹ́ Yorùbá gan ah wọ́n like ẹ̀ gan. kò tiẹ̀ sí lè tọ́lọ́run ò gbọ́ kò dẹ̀ síbi tọ́lọ́run ò sí kò sí eh. àwọn tí wọn ti introduce mi sí ibùdó jẹ́ bóyá àwọn ibo ẹgbẹ́ wọn wọn ní church àwọn náà dẹ́ máa wọ pé ah ẹ bá pe ògodó jésù ẹ bá pe ògodó jésù tí wọ́n jẹ́yàn kan tó wà supportive. that's good that's good now ìbéèrè kan tí wọ́n fẹ́ béèrè rèé àwọn tó fẹ́ ṣe wedding tán bá pè yín náà orin jésù náà ni all true. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe mọ ẹni tó fẹ́ ṣe wedding náà ló pè wá ó ti mọ pátánù orin tá à ń kọ. so tó máa ṣe mọ àlèdè bẹ́ẹ̀ ní ìsìnkú wọn máa expect ká máa kọ òun ó wá ló máa rí o ẹ̀ ní déjò mọ́ o so kò lè expect wa ká máa kọrú orin bẹ́ẹ̀ hmm. ó ti mọ nǹkan tí ògodo Jésù bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. okay all right now a tún gbọ́ pé madam náà orin làwọn náà ń kọ báwo ló ṣe rọrùn fún yín ọkọ ń kọrin ìyàwó náà ń kọrin. actually na látìgbà tí mo ti wà ní secondary school mo ti wò pé mo like kí n fẹ́ ẹni tó bá ń kọrin. ṣùgbọ́n nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó mi yẹn mi sọ pé mo fẹ́ fẹ́ ẹnìkan ṣe program tó invite wa ó wá ṣe one poster color post, eh, poster ó gbé mi báyìí ó gbé ìyàwó mi tì sí ó gbé báyìí ó wá gbọ́n àwọn àyàn jésù sísàlẹ̀ tó gbà tó wá kó poster fún mi pé kí n bá òun lẹ̀ ládùúgbò wa ń ṣàpà àwọn àrí kí ló ṣẹlẹ̀ aṣọ wa wá dàbí aṣọ kan náà ah, mi lè gbàgbé pọ́pù ni ah, bí michael tó ṣe wá pè mí ni michael àwọn jésù kan wà pè mí nígbà ah, hmm. ògòdó ṣe bí wedding yìí là ń lọ ni hmm. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ṣe design kínní yẹn gan mọ̀ pé irú àwọn design ẹ̀ẹ́dẹ̀ mọ́bìnrin yẹn tẹ́lẹ̀. mi mọ wọn wò pé program mi fẹ́ àárín ọ̀sẹ̀ ló bọ́ sí mi pé mò ń lọ bí iṣẹ́ ńjọ́ kejì program mi fẹ́ lọ jàre ẹ̀mọ́ wò pé ẹ̀ńtọ́ ìkọ́nù wọn tún rí mi olúmídé ní à ah, ògòdó ẹ̀ṣẹ́ ah, ìgbàgbé wedding tá à ń lọ jọ wedding wedding kí ni <laughs> ó dà fún un tẹ̀sí àfi kí n débẹ̀ bá ṣe wá lọ nígbà tá a máa débẹ̀ ṣáà nìkan bíi twelve òun ló ń kọrin lọ́wọ́ òun ah, ló dùn báyìí mo dẹ̀ ti mọ̀ ẹ̀mọ̀ àwọn obìnrin tó ń kọrin kò sí bóyá fẹ́ jẹ́ wọ́n ti ní ẹnìkan tó tún máa máa ti kùn sanwó létí pọ́n hmm. tó tún tún á máa ṣọ níta gba káàdì ẹ̀ ǹdẹ̀ ah, láì kékeré ó fún mi kéṣẹ́ tẹ ah, ṣé ó mọ̀ mí àwọn àtàní òní mo gòdó lẹ́yìn Abẹ́òkúta ò mọ̀ mí dáadáa ah, so later ṣáde ń sọ̀rọ̀ wà lọ báwo ni kinní kan ọ̀dọ́ onẹ́nìkan tó ń fẹ́ ń gbà yẹn tí yẹn ti bóyá Ọlọ́run tó fẹ́ sọ pé kémi kọ́ mi ni ìyẹn ti hmm. ń ṣe bákan bákan hmm. wọ́n ti jọ ń ṣe bákan bákan so but I thank God ṣá pé mi ọmọ aná tó ṣèyàn tẹ bá lè tẹ bá dẹ lè tíráyè mi o mi hmm. ní fi yà jẹ yín o. kì í ṣe pé lálàá pé ẹ̀ ń fa mi ọba yín. rárá ẹ ṣe mọ pé àwọn ọmọ tó bá ti já náà tẹ wọn máa wá ní ìwà àgùntàn ìwà àgùntàn náà. Ọlọ́run ṣàfi ó ṣe àmì sí i. in fact àdúpẹ́ fọ́lọ́run òun ò dẹ̀ regret ẹ. ẹ dẹ̀ ní regret lórúkọ Jésù. àmín so pósítà ló so yín pọ̀. <laughs> program. <laughs> no pósítà ni <laughs> tó bá jẹ́ program lásán ni tó ń fẹnu sọ pé ní báyìí báyìí ń bọ̀. ohun tó wá fọ́nì jù ni pé ẹni tó ṣe program yẹn gan-an hmm. òun gan ń gbé ó ń gbé láti fẹ́ ni. kábíyèsí ọlọ́run tòun ló wá kọ̀nẹ́ẹ̀tì ń pọ̀. bẹ́ẹ̀ ni àṣé ló ṣiṣẹ́ fẹ́mi ni. kábíyèsí hmm. lẹ́yìn òní dàrú ẹ ṣe máa rí àwọn kí ló ní stage name madam. <laughs> Eh, kí ni ẹ eh, sista Adéọlá Adénẹkàn ló ń lọ. sista Adéọlá Adénẹkàn eh, ẹ máa ráhùn náà lórí ètò yìí láìpẹ́ yìí a máa gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà now ẹ fẹ́ fáwọn olólùfẹ́ yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín káàkiri àgbáyé àwọn tó ń wò wá a ti ń súnmọ́ parí ọdún ẹ fẹ́ pè wọ́n fún church convention mo rántí church bàbá mi Abíọ́dún Àkànní tẹ lọ ń ṣàgámù lọ́dún kan ah. ṣe ni bàbá ní ọmọ ògodó yẹn lọ bá mi wá wá lọ wá wá lọ wá wá lọ gbogbo ẹni tí a bá fẹ́ pè wọ́n all over the world uh, Michael abi Matthew Matthew Adénẹ́kan Adénẹ́kan mm. ògodó Jésù ẹ bá mi fáwọn olólùfẹ́ yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sá tí wọ́n lè pè yín sí 0244 bóyá wọ́n fẹ́ pè yín fèrè àwọn èèyàn tó ń ṣọjọ́ òbí náà ó dàbẹ́ máa ń ṣe singles fáwọn tó ń ṣọjọ́ òbí àwa tá à ń ṣọjọ́ òbí tẹ́ fẹ́ kàn fi ògodó kì yín ní tìlànà Jésù ẹ fẹ́ pè wọ́n fún church kan kò síbi tán ti lè lọ play nílẹ̀ Nàìjíríà o títí dókè òkun ẹ fún àwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín sir. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò tó jẹ́ ti tèmi fúnra mi ni zero eight zero three five four five two three nine six zero eight zero three five four five two three nine six fún ẹ̀yin tẹ̀ wà ní diaspora plus two three four eight zero three five four five two three nine six. ẹ ṣe gan àdúpẹ́ o ó yá ẹ fún wa lórin kan ká máa fi káàdì ẹ̀ kó connect kí nìyẹn kí n gbọ́ díẹ̀ níṣẹ́ yẹn ká fi hàn relax ten minutes. bàbá mo dúpẹ́ o jésù mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o jésù mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o jésù mo mọ́pẹ́ mi wá bàbá mo dúpẹ́ o jésù mo dúpẹ́ o o ṣé o èmi máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣé o o ṣé o èmi máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ ó bá ti gbórin ìgbódò tú yẹyẹ tú yẹyẹ tú yẹyẹ. Mm -hmm yẹ̀yẹ́ tú yẹ̀yẹ́ tí ó bá ti ságbórin ògodò tú yẹ̀yẹ́ tú yẹ̀yẹ́ tú yẹ̀yẹ́ mo pé kò tú yẹ̀yẹ́ tú yẹ̀yẹ́ tú yẹ̀yẹ́ bàbá mi mọ ò ṣeun bàbá mi mọ ò ṣeun Elédùmarè ó mà dẹ̀ ṣe bàbá ò ṣeun ẹ mà dẹ̀ ṣe o bàbá Jèhófà nísìnyí ẹ mà dẹ̀ ṣe bàbá ẹ ṣeun èmi máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ o bàbá ẹ ṣeun mo pé kí ló yẹ wá àyàfọ́pẹ́ kí ìdẹ̀yẹ wa o àyà fọpẹ́ oore olúwa ṣe láyé wa hmm. pọ̀ àwa dúpẹ́ oore fọlúwa ìyanu ìfẹ́rẹ̀ sí wa ó pọ̀ àwa yóò máa gbóòlù hmm. ẹ máa jọ̀rọ̀ ìran ìfọ́ máa jọ̀rọ̀ ìran ìfọ́ dùgbàlà ní apá mi kò gé ẹsẹ̀ mi kò dẹ̀gé kípadà má ṣe mí kò ní jófẹ́lẹ́dùn má rí bàbá mi ó èmi àjọràn ìran ifó màá jọràn ìran ifó olùgbàlà òmùdògòdò jésù mi àjọràn ìran ifó èmi tí ìdògò tó jésù o màá jọràn ìran ifó olùgbàlà. láúlá bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ni o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmísókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíg gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní manchester láti rí egbògi now aula bitter tea. rà ẹ kàn sí wọn ní nọ́mbà forty five middleton garden star m twenty four one ab tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí yìí àti nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi la aula bitter ti ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbẹ̀ àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.